akíyín káàbọ̀ sórí ètò wa ètò yín al Ramadan lecture níbi tẹ́sí máa gbóná àwọn àgbọ́yé ẹ̀sìn látẹnu Fadilatu Sheikh Kamarudin Yunus Akorede Hafizahullahu ta'ala wara'ahu ẹ jẹ́ ká tẹ́tí gbọ́ ètò tèmi kọ́lọ́mọba aláàkójọ ṣe wá láǹfààní bisimilahi falyatafaddal mashkura. ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ sin wa nínú àwọn ṣòro tó sí àti sọ́wọ́m tí mo jẹ́ kí àwẹ̀ lálàáfíà àníyá tàyínà sọ́wọ́mà illa bi niyya tó bá fẹ́ gba àwẹ̀ Ramadan ó ti láníyàn kálífàjàrí ó tó yọ ipe ó fẹ́ gba àwẹ̀ lẹ́yìn àlùfàjàrí kílẹ̀ ó fi sún tó bá láníyàn yẹn tó kàn jí lẹ́ni tí ò jẹun ọwọ́ adago mẹ́fà àrọ̀lẹ́ àbágo márùn-ún ọwọ́ ní ìwọ tí ń gba àwẹ̀ Ramadan òun nígbà lọ́wọ́ rẹ̀ àwẹ̀ yẹn ò lálàáfíà ó ti kọ́kọ́ láníyàn yìí pé ọ̀fẹ́ gba àwẹ̀ kálífàjàre ó yọ kó o tó lè ní ládàá àwẹ̀ yẹn tó o bá ti wá jẹ sàárì kò nídìí kan mahalo alikọ́lì ọkàn ni ó wà ẹ aláwọ̀ yìí nínú àwọn ètò sọ́mọ́ sàlásínà yáwọ́mà èyíkè àbí eléyìí ni bàbá wa ń jọun kàn nǹkan kan kalẹ̀ ní tó yé wọn gbà wọn kọ́lọ́n bá sàlékún mi nínú ẹ̀sìn o lè dàníyàn ọgbọ̀n ọjọ́ níjọ́ tó bá kọ́kọ́ rọ́ṣù pé wọ́n lọ́hùn mo fẹ́ gba àwẹ̀ twenty nine àbí thirty yìí ọ̀sọ̀ ọ̀sọ̀kan rẹ̀ nani o kì í ṣe pé ọmọ tún sọ́wọ́ o ọkàn ni ó wà pé mo fẹ́ gba Ramadan yìí tán pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ó ti láníyàn náà nìyẹn tó o bá ti ń gba ojoojúmọ́ ọmọ láwẹ̀ àwọn afá kan wọ́n ní máa dà á ní ojoojúmọ́ ipò ń gbàwẹ̀ lọ́la ń gbàwẹ̀ lọ́la wọ Ọlọ́run jẹ́ ọ̀rọ̀ fún mi àwọn afá ní tó o bá ti ń jẹ sàárì o ti láníyàn gbọ́gbà rẹ̀ náà ni tó bá láníyàn ò ní jẹ́ sáré àmọ́ kọ̀ọ̀kan má láníyàn kọ̀ọ̀kan di aago kan ọ̀sán kọ̀ọ̀kan ní àìjẹun látàárọ̀ ni mo fi ṣe rọmọdán alákọ̀ọ́kọ́ mi àbí rọmọdán ẹlẹ́kẹ̀ẹ́rin ẹ̀yọ́ màyá mi èèyàn láwẹ̀ kọ̀ lálàáfíà ẹni tí ó bá pinnu pé wọ́n gbà wẹ̀ kálífàjà rí tó yọ kọ̀ láwẹ̀ ọgbà wẹ̀ àmọ́ kọ̀ lálàáfíà àmọ́ àwẹ̀ súnà àlàmísì mande ẹ́ ọkàn rí pé orí ń tọ́jẹ dago méjì ń jọ àlàmísì ọ̀dà sáwẹ̀ ni o ọgbà dáadáa lérí ẹ̀ wọ́n là nẹ́bí àmọ́ sọ fáwọn ìyàwó rẹ̀ pé kílẹ̀ nílé àtọ́jọ́ mi náà lásán gan ṣé sàlàmísì àti mọ́ndé a ní kò sí kankan o ànẹ́bí ní kò sí kankan lé ẹni tí ń jẹ ìwọ ń kọ́ ó ní òsì ìwọ ń kọ́ kò sí kankan bí náà ìwọ náà ń kọ́ kò sí kankan bí á di àṣọ ń gbọ́ tọ́lọ́fẹ́ kọ́kọ́ lẹ́yìn torí pé gàrí tán á àṣọ ń gbọ́ ọlọ́fẹ́ fọkọ́lẹ̀ nítorí pé ráṣí tán inna ma'al usri yusra ọba tó ní ọmọ ọbẹ̀ táàfin jẹ́ nígbà tí ń bẹ ọba yìí náà lọ́dọ̀ wa wo ká ṣe sùúrù káwa máa bẹ̀ lọ́n ká máa dákẹ́ ká sì má jábù náà máa sùn sínú ilé ká lè jáde pé wáṣẹ́ lọ àbú ẹ wáṣẹ́ lọ. wọ́n nílé kọ̀ọ̀kan yín máa ń dá lọ́dọ̀ ànábì wa Muhammad náà sallallahu alaihi wasallam wọ́n ní ànábì ànímọ̀dá sáwẹ̀ nígbà tó dé pé àwẹ̀ àyídà níyàn lọ́sàn o ọ̀dà níyàn kálífàjà rẹ̀ tó ṣe kíni kó tó yọ wọ̀n níyàn tó máa lò ha alqalb ọkàn rẹ̀ ni ó sì wà kèsì pé ó sọ jáde lẹ́nu. nínú àwọn nǹkan tí yìí máa jẹ́ káwẹ̀ lálàáfíà tẹ́lẹ́gbẹ́tọ́ bá ti ṣẹlẹ̀ mọ́yàn lọ́wọ́ àwẹ̀ lálàáfíà mọ́ òun náà ni àtọ̀hárà mina alhaidi wan nifas ẹ̀yọ́ miami tí èèyàn bá fẹ́ gbà àwẹ̀ tọ́wá rí kóhun sí nǹkan oṣù tọ́wá ní àìbí ẹ̀jẹ̀ ní ń dà ibi ká mẹ́nu lọ́wọ́ ni ẹ̀jẹ̀ sáwọn dà lábẹ́ ni ẹ̀yìn bí ẹnu wọn ní ká mọ̀ jẹun sí ó ṣe wá kanra wọn wọn ní tó bá gba àwẹ̀ kọ̀ láwẹ̀ o ìyá tó ṣe bímọ tẹ́jẹ̀ bímọ ò tí ì dá wọn lòun náà tó bá gba àwẹ̀ kò ṣe kí ni kọ̀ láwẹ̀ o ṣẹ̀ǹkọ́ yàtọ̀ sí olóyún àtẹni tí ń tọmọ lọ́wọ́ o ẹ̀yọ́ maya mi mobitila tó sọ àwọn nǹkan wo ni máa ń ba àwẹ̀ jẹ́ tọ́jú pé tó ẹlẹ́ẹ̀kejì àtàlákọ́kọ́ nínú àládàpọ̀ yẹn alákọ̀ọ́kọ́ kọ́ Muhammad jẹun amúdàn zákìrà làákàyè rẹ̀ wà fún ọ pé ọ̀ ń gbàwẹ̀ ọwọ́ Muhammad jẹun alákọ̀ọ́kọ́ nìyẹn àbọ̀ Muhammad mu ẹlẹ́ẹ̀kejì nìyẹn àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ o ni san àwẹ̀ sísè o ọkàn máa retí ìdájọ́ ọlọ́run lérí rẹ̀ ẹni tí ó san àwẹ̀ sísè òun náà lẹni tó bóbìnrin sùn lọ́sàn àbí tó bá ọkọ rẹ̀ sùn lọ́sàn Ramadan àbóṣe sìnà lọ́sàn Ramadan àwọn yẹn ni wọ́n san àwẹ̀ sísì táwọn bá sì ti san tán ọlọ́run ti fẹ́rí jì wọ́n ìwọ́ tọ́ màmá jẹ́ tọ́ màmá mu ò ní kàfàrà ọmọ retí kí ni ìdájọ́ ọlọ́run níjọ́ àlèkèyàmọ̀ ọlọ́run nìkan lọ́mọ àrà tí ó da ó fún ọ lóṣù kan kó fi gbà wẹ̀ nínú oṣù mélòó jama nínú oṣù méjìlá tí èyàn bá ṣe mistake tó bá ilé jẹun ẹ̀yọ́ màá yá mi ọkàn mú sọ àmàlàsẹ́ lọ́ba bá dédàjì lọ́ba ní onímọ̀lá àkọ́kọ́ rọmọdán awúdùbìlà àbíbẹ̀sì kọ́ ìyá tí máa ń fún ọ ní pure water ọkàn gbàkan lọ́ba já mú òun mú tábàyè lónìí à ọlọ́run mọ̀ jí èdè ó dìyàn onímọ̀ ní àkọ́kọ́ rọmọdán torí ijó àkọ́kọ́ ní sábà máa ń ṣe kí ni ní sábà máa ń ṣẹlẹ̀ bó sì ṣẹlẹ̀ nínú àwọn ọjọ́ tó kù náà tọ́ba dé pé ọgbàgbé lóòótọ́ ni lóòótọ́ sọ̀rọ̀ pé ọ̀rá nìyàn rẹ̀ ọlọ́nà sì rí àwẹ̀rẹ̀ ọ̀bàjẹ́ kọ́dà wò ní san padà. ní máa ń fa àkàlà ẹni bá gbàgbé tí sì ń gbàwẹ̀ lọ́wọ́ ọwá jẹ ẹni tì lọ́jẹ àwọn fálùyù tí mà ní kọ́ o kọ́ parí àwẹ̀ kọ́ parí ẹ̀ ni kọjá aláwẹ̀ náà ni ọlọ́run ọba aláàbùn olóúnjẹ jẹ ọlọ́run sì bùn lómi mu sẹ́ni pé òun stress ò ní pọ̀ kí ló fi sún ó sì láwẹ̀ ẹ̀hẹ̀ tí wọ́n bá wá jẹ tọ́ mu tọ́ wá lọ gbàgbé wọ́n retí àrà tọ́lọ́run fẹ́ fi ọ́ dá torí pé ìgbàgbé ọ yàtọ̀ sí kéèyàn rántí ẹlẹ́ẹ̀kejì nínú tí máa ń bá káyè kéèyàn máa máa pọ̀ yìí bì jáde lẹ́nu pẹ̀lú ọwọ́ àbíkọ́ máa ha títí tó fi wá ṣe kí tó fi wá pọ̀ èébì jáde tó bá ti màmá pọ̀ èébì jáde àwẹ̀ rẹ ti bàjẹ́ ọ̀sán padà ọmọ wa retí ìdájọ́ ọlọ́run anabi wa muhammad sallallahu alaihi sallam anabi ni fanzara awulqai ẹni tí èébì bá gbé falẹ́sà alẹ́ ìkọ̀dọ̀ òun ò ní san àwẹ̀ padà òun láwẹ̀ èébì ló gbé ọmọ ní sàkọ́ o ẹni tó wá wá èébì fún ara rẹ̀ fún rẹ̀ lọ́kọ̀ọ́ bọ̀ lọ fún ọ pọ̀ jáde amdan tó sì máa ní falẹ̀ ànábì ní kó san àwọn ẹjọ́ yẹn padà o. ẹlẹ́ẹ̀kẹrin àtẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni kùrúdù dámil haid wa nifas ẹ̀jẹ̀ haidọ̀ lọ́ba lábẹ́ ajá umu sista ìbá jẹ́ pé ó kù ìṣẹ́jú kan tí ilẹ̀ ó fi sún tí sì ní ó fi tó tẹ́jọ haidọ̀ bá ti jáde báyìí àwẹ̀ ti bàjẹ́ ajá ń gbá àwẹ̀ pẹ̀lú oyún ọmọ ń jáde báyìí tí ẹ̀jẹ̀ yẹn tẹ̀lé báyìí àwẹ̀ yẹn ti bàjẹ́ yóò san padà kò lẹ́sẹ̀ tààmùdù alìsìmná ẹlẹ́kẹfà òní kéèyàn pọ̀ àtọ̀jáde lábẹ́ tí wọ́n pè ní masturbation ìrìn ara mọ́lẹ̀ àbí fi nǹkan ọmọkùnrin rẹ̀ ṣeré ó fi wá pọ̀ àtọ̀jáde nígbà tí pọ̀ àtọ̀jáde yẹn àwẹ̀ rẹ̀ ti já kò ní sàkàfàrà kò ní gbàwẹ̀ sísì kò ní bọ́kùn lẹ́nu ẹrú kò ní fẹ̀yàn sísì lóúnjẹ nítorí pé kò bóbìnrin lásìpọ̀ fún rẹ̀ lọ́pọ̀ jáde fún rẹ̀ yóò san àwọn ẹjọ́ yẹn lẹ́yìn Ramadan yóò máa wá rí sí ìdájọ́ Ọlọ́run àtọ́jáde àmọ́ kò sún mọ́bìnrin níjọ́ nìkan ni ó san o yóò máa wá rí sí ìdájọ́ Ọlọ́run àwọn ká pé obìnrin ló súnmọ́ bóyá lọ́nà àlàálẹ̀ àbọ́nà haramu yóò ṣèkan nínú mẹ́ta nínú kọ́gbà àwẹ̀ 60 àbí kó fún yàn sísè lóúnjẹ àbí kó bọ́kùn lọ́rùn ẹrú kan yóò sì kan nínú mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀rẹ́ni tí ó masturbate tí àtọ́fiwá jáde àbí ń kíìsì ìyàwó ẹ̀ tọ́sẹ̀ fẹ́ sọ̀rọ̀ pé lọ́wọ́n dáhùn bá ti ń bọ̀ báyìí ẹ máa gbọ́ ọ̀rọ̀ nìka nìka nìka nìka akíru akíru ni ọ̀sẹ̀ fẹ́ yàwó tó kò sábúrú ń bẹ̀ kọ́ fẹ́ kí Ramadan tó dé ọ̀ ara jìnnà sí lọ́sàn Ramadan tó di alẹ́ ńkọ́ ọmọ lọ́lẹ́ bá wọ́n ń ṣeré pa ẹ̀ ń ṣeré pa ẹ̀ ń lọ́tàn mọ́tàn kí ni fi wá jáde àwẹ̀rẹ́ bàjẹ́ ọmọ rẹ̀ ti dájọ́ ọlọ́run amẹ́ẹ̀ ní san kàfàrà torí pé ẹ̀ bára yín ẹ̀ wọlé tira yín ẹ̀ bára yín sùn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa lẹ́yìn náà níyẹ̀tò ìfitọ́ọ̀rù kéèyàn kan láníyàn lọ́sàn-án yìí pé ìgbàwẹ̀ mọ́ àníyàn pé ìfitọ́ọ̀rù ó ti yá nánu láago kan láago mẹ́ta tó o bá ti pinnu pọ̀ gbà wẹ̀ mọ́ èyí tó ti ń gbà oyé ó ti bàjẹ́ innamal a'malu binniyah àníyàn kọ́ gbà wẹ̀ náà lọ́dà sẹ́lẹ̀ ló fi láwẹ̀ fàyínà lè kó lè múrí máa nà wá ànábì ni máa nà wá ní tó ti ní lànìyàn òun náà ni a fi dájọ́ ọṣẹ́ tó ń ṣe ibo ti pinnu pọ̀ gbà mọ́hun àwẹ̀rẹ́ ti já àdánwò bẹ́ẹ̀ kọ́ sọmọdé ọṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa pápánbárí ibẹ̀ òun náà ni àrídà kéèyàn olóhùn òsì islam mọ́ wípé ẹ̀yin babaláwo inú àwẹ̀ làwà lóòótọ́ mo ti fa kínní mo ti fa afa akọ́fà èmi náà darapọ̀ mọ́ yín ẹ̀yà àfa yìí ń ṣe Islam mọ́ o ọ̀sọ́ bẹ́ẹ̀ lágò kan ọ̀sán ọwọ́ adago márùn-ún ọwọ́ ronúpìwàdà pé àwọn aláwo àtàwọn oníṣẹ̀ṣe yìí náà ìtẹ̀mí náà ń wá àwọn náà ń wà ọwọ́ tí wọ́n lè tẹ̀ ẹ́ àyàtọ̀ síra ọwọ́ á lọ fẹ́ padà sínú Islam yí pé àwẹ̀ yẹn wọ́n máa bá a lọ níbo ti jáde kó o ní islam yẹn àwẹ̀ náà ti tẹ̀lé ọ torí tí islam bá ti bàjẹ́ foundation ló bàjẹ́ yẹn jama gbogbo nta gbé sókè rẹ náà kọ́ òun náà ti dàwó ọlọ́run wa bìọ́ ọmọ wa ìyàwó wa ẹbí wa àdáwò tá a máa fi sọ pé wọ́n pè wá láti pààrọ̀ ẹ̀sìn àti islam mọ́ kọ́ lọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa ìbọ́ra kúrò nínú islam ìmọ̀ ń bá àwọ̀ ẹ̀jẹ̀ yẹn lọ́wọ́ àwọ̀ ẹjọ́ yẹn yọ san padà torí pé ń yẹn kì í ṣe muslim ẹni tí ó bá ti jẹ́ mùsùlùmí kò lè láwẹ̀ àìjẹ́ mùsùlùmí rẹ̀ tí ó jẹ́ mùsùlùmí lọ́ba àwẹ̀ rẹ̀ jẹ́ làyín àṣàkítà làyà àbàtà ná àmàlùkà tọ́ba ti kó inú islam tó ń ṣe bọ́ torí lẹ́yìn islam ẹ̀bọ lókù islam rẹ̀ tọ́ba ti bàjẹ́ àwẹ̀ ti bàjẹ́ ẹlẹ́ẹ̀kẹsàn àlìjìmá òun náà ni kó bá ọkọ rẹ̀ àbíyàwó rẹ̀ láṣepọ̀ lọ́sàn-án ramadan ibi tá à ń lọ gangan nìyẹn lọ́sàn-án ramadan ọ̀sán ramadan bóyá lẹ́yìn ìgbà tẹ kásìbà tán ẹ̀sùn sàárì lẹ́bàá lọ́mọra yín lẹ́yìn àlùfájàrí àbí lọ́sàn gangan àbí rọ̀lẹ́ tẹ́bà ti lásìpọ̀ tọkọláyà ẹ̀sùnmọ́ra yín ẹ̀bára yín sùn àwẹ̀ yín ti ṣe kíni ó ti bàjẹ́ kátó wá pé ọ̀daràn tó tún wá lọ lè ṣe sìnà lọ́sàn Ramadan àdéhùn tiẹ̀ pọ̀ ó ṣe sìnà nínú oṣù tọ́lọ́run fẹ́ẹ́ ní ń sọ fọlọ́n ni pé òun ò fẹ́ kọ́lọ́n fèrè jù lẹ́yìn náà ó tún wá jẹ́ mùsùlùmí ó tún wá máa máa jáwẹ̀ pẹ̀lú sex ẹni bá ti jáwẹ̀ pẹ̀lú sex ọ̀rọ̀ rẹ̀ ó wà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba àlá ọ̀sàlàyé fànẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam ìgbẹ́ ẹni bá ti jáwẹ̀ lọ́sàn Ramadan pẹ̀lú sex pẹ̀lú balo. ọkọ àtìyàwó àbí ọ̀dọ́ àtọ̀dọ́ wọ́n bára wọn lásìpọ̀ ó sì wá ní mùsùlùmí lòun yìí sì ń gbààwẹ̀ lọ́wọ́ yóò ṣe alẹ́ kọ́dọ́ wal kàfàrà ẹni yìí yóò san àwẹ̀ padà yóò sì tún san kàfàrà àwọn àlùfáà ní lérí àṣepọ̀ láàrin òun ní kàfàrà wá gbogbo àwọn tí ń bá àwẹ̀jọ́ tó kù ẹ̀rí ò wá lérí ẹ̀ ipe kàfàrà wà Abu ọlọ́mọba yóò ní sí wa òun lọ́gba àdísì yìí wa kọ́ọ̀lá wọ́n sọ pé baynama nahnu julusun inda rasulillahi sallallahu alaihi wasallam wọ́n ní níjọ́ kan àwọn jòkó lọ́dọ̀ anábùwà muhammad idh ja'ahu rajulun arákùnrin kan wá wá faqala ya rasulallah ó ní òjíṣẹ́ ọlọ́run halaktu mo ti parun mo ti parẹ́ àdánwò ti bá mi wàhálà ti bá mi o qala malak anábì ní kí ló ń mo sì láwẹ̀ nínú àwẹ̀ ni wọ́n o. àní lè tẹ̀síwájú jù báyìí lọ lénìí lórí ètò ètò yín alìdáyà islamic ramadan program látẹnu fàdílà àti sheikh kọmọdé yunus akorede hafiza ulaw ta'ala wa títí tá a tún fi pàdé àkírà wa ń pè asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.